predictions ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń rí tí wọ́n ń gbọ́ whisper tàbí tí wọ́n rò pé intuition àwọn ni ṣùgbọ́n tó jẹ́ pé nǹkan kan ló ń whisper sí wọn létí nǹkan tó ń whisper yẹn whispering yẹn kì í ṣe tọlọ́hun àfáà àlàó nurudeen ti tú àṣírí àwọn wòlíì àti àfáà èké o àwọn alásọtẹ́lẹ̀ èké àwọn aríran èké ẹ eh, tí wọ́n fi ń dalérú tán fi ń dọ̀nà àwọn èèyàn rú báwo lèèyàn ṣe máa mọ ìran tòótọ́ àbí àsọtẹ́lẹ̀ um tí ó bá máa bọ́ sí i kí ni ó yẹ kí àwọn obìnrin ṣọ́ra fún um lọ́dọ̀ àwọn wòlíì àti àwọn àáfàá um tí ẹ bá wò dáadáa ẹ rí i pé lórí íńtánẹ́ẹ̀tì náà lórí social media láti rí ọ̀pọ̀lọpọ̀ ìròyìn nípa àwọn ìran oríṣiríṣi táwọn wòlíì lóríṣiríṣi ń sọ táwọn àáfàá náà ń sọ um tó sì jẹ́ pé èmíì nínú àwọn ìran yìí ò wá sí ìmúṣẹ kí ló fà á tó tiẹ̀ jẹ́ pé ẹ báwọn wòlíì kan bá sọ ìran ìran yẹn á ṣẹ bó bá tún di ìgbà míì bó bá tún sọ kò ní ṣẹ ẹ èyí tó tún gbajúmọ̀ dáadáa náà ni ti irú AFCON tó wáyé ti eré aláfẹsẹ̀gbá ti AFCON láàrin Nàìjíríà àti Ivory Coast ẹ tí wòlíì Tibetan sọ pé kọ́ọ̀pù ti wà lábùjá o àmọ́ tí ìran yóò pàpàṣẹ bó tiẹ̀ jẹ́ pé àwọn kan gbàgbọ́ pé bàbá Tibetan ti sọ àwọn ìran kan sẹ́yìn tó dẹ̀ wá sí ìmúṣẹ láàrin àwọn gbajúmọ̀ wòlíì tó jẹ́ pé wọ́n máa ń sọ ìran lórí social media náà láti rí wòlíì tíbẹ̀ tán wòlíì fagoróyè bàbá confam jp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bàbá yìí ìyẹn àfáàyè àlàwó ẹnu eh, ròde wọ́n wá sọ àwọn nǹkan kan o eh, lórí bí ọ̀rọ̀ ìran ṣe rí bí ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ṣe rí èwo ni ìran èké èwo làsọtẹ́lẹ̀ èké kí ló fà á tó jẹ́ pé ìmíì máa wá sí ìmúṣẹ kí ló fà á tí ìmíì ò ní padà wá sí ìmúṣẹ. Welcome to crossblog xtv remember to like share and follow us kí ló fà á gan ẹ eh, tí ọ̀rọ̀ ìran ṣe rí báyìí tó fi di pé àwọn míì ẹ eh, bí wọ́n bá ti gbọ́ àwọn ìran kan àwọn àsọtẹ́lẹ̀ kan eh, ẹni tí ò yẹ kán ṣe jàǹbá fún ni wọ́n máa kọjú ìjà sí ẹjá gbóhùn lẹ́nu àáfàá Nurudeen. ṣe rí àwọn tó máa ń sọ̀rọ̀ nípa future yàtọ̀ sí àwọn tó ń predict wọ́n máa ń predict based on assumption mm-hmm. tàbí mm -hmm. intuition ẹlòmíì ṣàwọn pé àdámọ́ yàtọ̀ tó mm-hmm. máa ń sọ̀rọ̀ nípa intuition assumption tó máa ń bí prediction àwọn kan wà tí wọ́n máa ń ní information through either dream okay. or any other means. any other means ẹ ṣeun mi fẹ́ hmm. mi fẹ́ mi fẹ́ gbé kankan lágbára nínú ẹ through any other means ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ibì kan wà tí wọ́n jẹ́ ká mọ̀ pé. wọ́n ti kọ kádàrá sí hmm. wọ́n sì máa ń kọ tọdọọdún síbẹ̀ tọdọọdún síbẹ̀ tọdún ìmá tóṣù méjìlá tó ń bọ̀ ìfi máa yípo o. báyìí nìkan ṣe rí o. mi ò sọ̀rọ̀ oṣù méjìlá ti lunar calendar o. Hmm, mo ń sọ̀rọ̀ oṣù méjìlá tójú ọ̀run mm-hmm. tọdún ìmá fi yípo ohun tó fẹ́ ṣẹlẹ̀. ṣe rí ó ti níbì kan tí wọ́n ti kọ gbogbo ohun tó fẹ́ ṣẹlẹ̀ láti ìgbà táyé ti bẹ̀rẹ̀ ìgbà táyé máa fi tán sí lọ́nà kan tó jìn mi ìfẹ́ dárúkọ torí pé mi ìfẹ́ ṣe wáàsí wọ́n á wá sọ̀kalẹ̀ láti ibẹ̀ yẹn wá sí wọ́n á wá fún àwọn tí ó tó máa wọ́n á disseminate wọ́n á dẹ̀ wọn á pínṣẹ́ ṣé ti yín ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́dún kan rè ẹ̀yin tẹ́ wà ní rẹ́ẹ̀mù yìí ẹ̀yin tẹ́ wà ń bí lẹ́nu iṣẹ́ ilé iṣẹ́ ẹ̀yin ọdún kan rè implementation hmm. wọ́n ti wọ́n máa administer àṣẹ lẹ́yìn tí wọ́n ti disseminate wọ́n á administer fáwọn tó wà ní rẹ́ẹ̀mù yẹn rẹ́ẹ̀mù implementation láti carry out to láti implement kọ́dàrí nǹkan ti kọ́lẹ̀ destiny. ṣe rí níbi tí wọ́n ti ń pínṣẹ́ yẹn àwọn kan máa ń lọ kẹ́tì hmm. táwọn yẹn bá kẹ́tì wọ́n á wá ta information yẹn fáwọn pàdé wọn tó wà níbí láti fi láti fi gba oúnjẹ which tí wọn ò ní right láti mọ̀ tàbí right láti ṣe bẹ́ẹ̀. information yẹn tí wọ́n gbọ́ yẹn only thing tí wọ́n mọ̀ nìyẹn kó wá rí bẹ́ẹ̀ kó má wá rí bẹ́ẹ̀ báwo ló ṣe máa rí bẹ́ẹ̀ wọn ò mọ̀. oníwọ̀n hmm. sì sọ fẹ́ lómi pé wo lọ́dún yìí ó ra mọ́tò yóò sì ra mọ́tò. ẹ ṣeun wọ́n gbọ́ àwọn náà ti jí gbọ́ kó máa ra mọ́tò hmm. ẹ ti gẹ̀tẹ̀ hmm. ṣùgbọ́n tẹ́ni ẹ bá béèrè pé ẹ jọ iṣẹ́ wo ni màá ṣe tí màá fi ra mọ́tò wọ́n ọmọ. dọ́mà sọ ìwà láwọn ọmọ. ẹ ti gẹ̀tẹ̀ <laughs> because wọn ò ní mọ̀ nípa procedure tán bá ní ẹ ẹ mo wá kábẹ́ ṣe nǹkan kan bóyá kíkiní ẹ lè bọ̀ sí i hmm. tàbí kó máa bọ̀ sí i èrò gbogbo yẹn àgbójẹ ni information tí wọ́n gbà yẹn information tí wọ́n gbà yẹn nìkan ni wọ́n gbà ṣókí yẹn ni wọ́n gbà ah. hmm. information tí wọ́n gbà yẹn wọn ò gbà jù bẹ́ẹ̀ lọ hmm. gbà lágbájá yìí o ó dẹ̀ ẹ̀rí kí ló fi jẹ́ pé nígbà míì èèyàn máa tẹ̀lé èèyàn lọ sí ọ̀dọ̀ wọn. ẹni tó tẹ̀lé èèyàn yẹn náà máa. náà máa face torí pé wọn ò ní information gangan nípa ẹni tó wá gangan but ẹni tó ń fún ọ ní fọ́ọ̀ṣì máa sọ fún ọ pé ah lágbájá èrè nǹkan báyìí la gbọ́ ń pa ẹ ah ó ti ẹ̀ ti dà ẹ̀ ti mọ́ ń jẹ wá lágbájá ẹ lọ̀rọ̀ kàn hmm. ẹ wá wò pé ah but ẹ ó lo wà náà wà ní ṣèlúzúrú. torí pé kò sí information kankan nípa ẹni tí ti bí rárá hmm. that is àwọn tí wọ́n tiẹ̀ bá ní information hmm. bàbá wa kan nígbà kan wọ́n lọ síbì kan wọ́n á sọ fún wọn pé bàbá yẹn ṣì wà láyé ẹni tó gbajúmọ̀ gan ni wọ́n ni hmm. wọ́n sọ fún wọn pé ah òun rí wọn láàrin àwọn aláwọ̀ funfun hmm. ah aláwọ̀ funfun ló pọ̀ rẹpẹtẹ yìí ìyàwó wọn ló dẹ̀ lọ síbẹ̀ àwọn kan sìn lọ ni hmm. yá bàbá mo rí yín láàrin àwọn aláwọ̀ funfun aláwọ̀ funfun ló pọ̀ gan yìí bàbá dẹ̀ láwọn wò pé òkè tó bá ti yá wọ́n lè sọ pé àpé ó máa yà pé òun máa fáwọn ní nǹkan kan káwọn fi wẹ̀ ó dẹ̀ fún wọn. láìpẹ́ tòótọ́ tòótọ́ láti bàbá wa yẹn píríntà ni wọ́n hmm. artist ni wọ́n so wọ́n wà nínú àwọn tó rẹ́gísítà ní Second Republic as uh, enterprise ìyẹn ni máa fi gba àwọn èèyàn níyànjú láti lọ rẹ́gísítà iléeṣẹ́ wọn hmm. wọ́n máa wò pé èrò ti pọ̀ lẹ́nu ẹ̀ hmm. oníkàkù náà lọ kọ̀wé tiẹ̀ so àwọn òyìnbó ní Amẹ́ríkà fẹ́ organize heart and culture and the rest kìíní kan wọ́n wá wò pé láti Nàìjíríà Amẹ́ríkà ni wò pé àwọn fẹ́ mú ẹnìkan. E àbí ẹni mẹ́ta àbí mẹ́rin ṣá hmm. wọ́n fẹ́ mú láti ohun tí wọ́n fẹ́ fi mú wọn ni pé àwọn wo ló rẹ́gísítà ilé iṣẹ́ nígbà báyìí within the year to this year. láàrin ọdún báyìí sọdún báyìí sọdún báyìí so bàbá yẹn wá ní lock hmm. láti pé ó wà náà àwọn tó kọ́kọ́ rẹ́gísítà hmm. wọ́n wá mú àwọn láti Ogun State wọ́n mú mọ́ nǹkan láti bóyá eh, Plateau àbí Edo méjì tí mo rántí lẹ́mìí rántí bí náà ti mẹ́rin kẹta. so àwọn òyìnbó yìí ni wọ́n wọ́n ti invitation everything tí wọ́n kàn ní kán wá owó ticket visa everything wọ́n ti parí iṣẹ́ yẹn hmm. kí ni mo fẹ́ fààyàn ni pé bàbá yẹn lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà hmm. wọ́n parí ohun tí wọ́n lọ ṣe lọ́hùn kódà Amẹ́ríkà fún wọn ní eh, fún wọn nígbà láàyè láti choose either to stay or not hmm. if you want you can stay you are an elderly man ẹ bá wọn ẹ lè stay opportunity tí wọ́n fún wọn nínú program yẹn ní Olè State tó bá wọn. kí ni mo fẹ́ fà ni pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe múyàn káàkiri gbogbo Áfíríkà gbogbo àgbáyé wọ́n kàn ṣà mẹ́ta látọ̀ dídí Nàìjíríà hmm. ẹ ti rí i pé kódà orí kọ́ńtì mi wà tó jẹ́ ọkàn ṣo ni hmm. wọ́n mú so wọ́n sá fi ṣà àwọn èèyàn jọ láti wá síbi grace occasion yẹn kí ni ni pé kí ni iṣẹ́ ẹni tó ríran yẹn náà hmm. torí pé nígbà tí bàbá yẹn padà mọ̀ iṣẹ́ ti ń lọ gan kẹ́ni tó ríran tó ríran. iṣẹ́ ti ń lọ gan kẹ́ni tó ríran tó ríran. iṣẹ́ ti ń lọ ẹ̀ẹ́dẹ̀ ṣàkíyèsí pé criteria tóyìnbó fi mú wọn yìí kì í ṣe ẹni tó ríran tàbọ̀ṣẹ tó fi wẹ̀ ló ṣẹ̀ jẹ́ kóyìnbó lọ ronú criteria yẹn ẹ̀ ti gẹ̀ẹ́tì hmm. mi. àgbáyé. iṣẹ́ ti ń lọ iṣẹ́ tó ń lọ táwọn ọmọ yẹn ni àwọn tá à ń sọ yìí tó ń tojú bọlé kiri yìí ti sọ fún ẹnì ká iṣẹ́ bá tiẹ̀ ń lọ lórí ẹni lọ́wọ́. Hmm. info information. information. so bóyá náà àwọn òyìnbó tí hmm. wọ́n wá ló ti tẹ̀lé wá ni o bóyá àwọn tí ń bà tán débí bóyá bẹ́ẹ̀ ló ti ó sáré pé information kan wà ń pa ọkùnrin láti lè fi ṣé àwọn pé ẹni yẹn tí kò bá ṣe kinní ọ̀dọ̀ ẹni yẹn ló máa padà lọ máa hmm. forí balẹ̀ sí i àti tó mọ̀ àti tí ò mọ̀ náà wá lọ bí hmm. tó dẹ̀ yẹ pé kí ni kí ni input ẹ̀ ok wọ́n wá mú ẹni mẹ́ta ní nàìjíríà ṣóun náà ló fún gbogbo wọn lọ́ṣẹ́ wọ́n wá mú over four hundred people káàkiri gbogbo àgbáyé ṣọ́ṣẹ́ náà ní four hundred gbogbo four hundred yẹn fi débẹ̀ àbọ̀ṣẹ́ gan ló dá program yẹn gangan lẹ̀ <laughs> ah! so that is to tell you pé hmm. even seeing the future doesn't change anything doesn't make any difference. So, òun nìyẹn àwọn ẹ̀yin drop comment in remember to like share and follow us thanks for watching.